Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Akeem Salam àti pé mo ní àlàyé láti ẹ̀ka ìlera Baselstadt. Nínú ìfohùnránṣẹ́ yìí, a ó fún yín ní àwọn ìmọ̀ràn lórí bí ẹ ṣe lè ṣe nínú àsìkò ooru. Ooru jẹ́ ewu sí ìlera rẹ. Nítorí náà, a gbà yín ní ìmọ̀ràn pé kí ẹ lọ sọ́jà, rìn tàbí ṣe eré ìdárayá ní kùtùkùtù òwúrọ̀ tàbí pé ní alẹ́ Ó tún dára jùlọ fún àwọn ọmọdé láti dúró àbí kí wọ́n ṣeré nínú ibòji. Ó sì ṣe pàtàkì kí àwọn ọmọdé àti àwọn àgbàlagbà láti máa mu omi ní gbogbo ìgbà, pàápàá ní àwọn ọjọ́ tí ó bá gbóná. Nínú àwọn ọjọ́ gbígbóná wọ̀nyí, Nínú àwọn ọjọ́ gbígbóná wọ̀nyí, ó dára fún ọ láti máa da omi tútù sí ara ṣùgbọ́n ṣọ́ra nígbà tí o bá lọ wẹ̀ nínú rhine ó léwu púpọ̀. àwọn olùwẹ̀ tí wọ́n lè wẹ̀ dáadáa nìkan ni a gbà láàyè láti wẹ̀ nínú rhine. fún àwọn ènìyàn tí kò lè wẹ̀ dáadáa ó ṣe pàtàkì fún àgbàlagbà àtàwọn ọmọdé láti má gbé ẹsẹ̀ síbẹ̀. ǹjẹ́ o mọ̀ wípé àwọn àgbàlagbà wọn ò lè kojú ooru ìdí ni pé àwọn àgbàlagbà ara wọn ò lè gba ooru mọ́ ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ní ewu fún wọn. Nínú àwọn ọjọ́ gbígbóná wọ̀nyí, ronú kan àwọn àgbàlagbà bí àwọn àwọn òbí wa àti àwọn ará àdúgbò tí wọ́n jẹ́ àgbàlagbà láti lọ kí wọn láti ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún fún wọn. Eléyìí á jẹ́ kí inú wọn dùn á dẹ̀ jẹ́ kí ara wọn yá jẹ́gẹ́. ẹ lè wá àwọn ìmọ̀ràn àti àlàyé díẹ̀ sí i nínú àdírẹ́sì wa www.gesundheit.bs.ch/hitse. àsìkò ooru yìí á bá wa lára mu o ẹ ṣe púpọ̀.